admission admission admission. bísí bisimilahi rahmani rahim. gẹ́gẹ́ bí a ti mọ̀ pé ẹ̀kọ́ làgbà ìmọ̀ ló láyé ní darussalafiya school ìbàdàn nàìjíríà fi ń pè wá láti wá forúkọ àwọn ọmọ wa sílẹ̀ fún ẹ̀kọ́ kéwú àti ìwé tí a mọ̀ sí kéwúkéwé ní abala ẹ̀kọ́ kéwú ìtìdà iyá ìdàdíyá àti sànàwíyà monday to thursday ní full time láti aago mẹ́ta àbọ̀ sí aago mẹ́fà àbọ̀ ìrọ̀lẹ́ part time ní saturday àti sunday láti aago mẹ́jọ àárọ̀ sí aago kan àbọ̀ ọ̀sán saturday àti sunday ní tàbí Quran memorization ìyẹn tàfíìs tọkùnrin tóbìnrin tọmọdé tàgbà ni ètò ẹ̀kọ́ yìí wà fún bójẹ́dé tàbí boarding ètò ti wà fún ní abala ti western education àní crèche nursery primary àti secondary classes Daru Salafiya School Ìbàdàn Nàìjíríà wà ní nọ́mbà AA seventy two Àwòwò Apẹtẹ Muslim Ìbàdàn àti Jigan off Akanran road ọ̀nà àrà Ìbàdàn lábẹ́ ìdásílẹ̀ Sheikh Rasheed bun Mustapha Asalafi Abu Ibeji ẹ sì lè kàn sí wọn lórí Mustapha farasheed eighteen eighteen at gmail dot com tàbí kẹ́ẹ̀pè zero eight one one zero six three nine three six six àti zero eight zero five four five six zero five four seven fún ọjọ́ ọ̀la tó péye darussalafiya school ìbàdàn nàìjíríà tó jẹ́ kéwúkéwé òun máa lọ. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره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 وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته mo kí gbogbo wa pẹ̀lú kíkí ọlá kíkí àlàáfíà èyí tí à ń kíra wa ńgbà tá a wà láyé ń bí báyìí òun náà láti máa padà kíra wa nínú ọgbà àlùjọ́nà alọ́ ni sàlámù nìhíyá ọ̀rọ̀ tá a fi máa kíra wa ń jọ́ lọ́hùn sàlámù náà ni sàlámù qawlan min rabbi rahim sálámù yẹn náà láàmú fi kíra ọ̀nà ọgbà àlùjánà òun ló fà á tó fi jẹ́ pé kíkì tí islam mú wá kò sí kíkì míì tẹ́ tún lè fi wé mọ́ kíkìra wa asalaamu alaykum wa rahmatulahi wa barakatu tá fi ń kíra wa yẹn ẹ mú kíkì míì wá tó tún jọ lórí ilẹ̀ ayé kò sí. Si gbogbo kíkì yòókù pátá àbòsí wà ńbẹ̀ ìtànjẹ wà ńbẹ̀ ẹ̀tàn wà ńbẹ̀ kò sí ẹ mú kíkì ẹni tó bá rí kíkì náà kó mu wá kí n gbọ́ kó sọ fún mi ẹ̀tàn àbòsí ìtànjẹ gbogbo kíkì yòókù pátá òun ló wà ńbẹ̀ àbòsí wà ńbẹ̀ ó wà ńbẹ̀ náà téèyàn bá fẹ́ kí ọba káàbíọ́ òsì o táǹtàn kan ni Anthony <laughs> òun náà mọ̀ nínú ẹ̀mí rẹ̀ pé àá ẹ̀dẹ̀ parọ́ fún un pé kábí òun lásán gan yóò bí òun kábí ò síbò Anthony èmi àá kí pé ikú bàbá yèyé o sẹ̀pá Anthony èmi ń bẹ tẹ bá ń ṣe jọ́ọ̀bì tẹ máa ń ṣe kiri tẹ máa kíra yín ipe igba ọdún ọdún kan ni o sẹ̀pẹ́ ń tan ni ẹ̀ ń ṣàbòsí fún ni yẹn ni pé tó bá lo igba ọdún láyé two hundred years ọ ẹsẹ̀ lo ọdún kan ní sẹ́yìn pẹ́ẹ́n tán ni wọ́n yẹn inú tiẹ̀ náà mọ̀ dùn ẹ ṣé o ẹ ṣé o ẹ ṣé tẹ́ kí mi o bẹ́ẹ̀ sì rẹ̀ ń tán ni torí pé kíkí àbòsí wà ń bẹ ẹ̀tàn wà ń bẹ kò sí ẹni tẹ́ sọ ń gbé good morning tó sì kò sì jẹun lálẹ́ àná mọ́júmọ́ tẹ́ pé inú mọ̀ bí ni pé sí àárọ̀ wa gúdù fún báyìí ẹni tó jẹ gbèsè tẹ́ sọ pé good morning good afternoon tẹ́ pẹ́ ń tán ni gbogbo àwọn kíkí yẹn kọ́ ta ẹ̀tàn wà ńbẹ̀ ó wà ńbẹ̀ ẹni tẹ́ ẹ dọ̀bálẹ̀ tẹ́ ẹ kí ẹ káàárọ̀ sà ẹ káàárọ̀ mà tẹ́ ẹ dọ̀bálẹ̀ fún tẹ́ ẹ sì nífẹ̀ẹ́ tẹ́ ẹ lọ́dọ̀ ẹ̀tàn tẹ́ padà sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn ti mọ̀ tẹ́lẹ̀ tẹ́ fi sọ pé kádọ̀bálẹ̀ ṣe wà ẹ̀yin náà mọ̀ ni ẹ mọ̀ Islam ẹ wò túmọ̀ rẹ̀ kéèyàn má jẹun lálẹ́ àná ó bá mu kínú máa bí lọ́wọ́ ó bá mu kó mọ̀ tí ìrọmọ bí ó bá mu kó lówó lọ́wọ́ ó bá mu kínú ẹ̀ máa dùn ó bá mu kínú ẹ̀ máa dúdùn lọ́nà kejì ó bá mu torí pàdúrà lẹ ṣe fún kò sí ẹni tí ó sì ní àdúrà tí ò nídìí àdúrà àti any time kó wà lórí ìdùbúlẹ̀ àìsàn ó bá mu asalaamu aleykum ẹ mọ̀ tí ń jẹ́ asalaam ní tí ń jẹ́ asalaamu ni ọlà nǹkan tí ò ní àléébù lára nǹkan tí ò ní àléébù lára àwa ń ṣàdúrà fẹ́niyẹn pé asalaamu aleykum ẹ̀ ń ṣàdúrà fún pé kí àlọ́ kó ṣe kó mú àléébù ara rẹ̀ kó kó má ní àléébù lára kìí ṣe yẹn nìkan wa rahmatullah àti ìkẹ́ látọ̀dọ̀ Allah kìí ṣe yẹn nìkan wa barakatu àti oore tó pọ̀ látọ̀dọ̀ Allah mẹ́tẹ̀ẹ̀ta yẹn kálá òkú bá mi ṣe fún ọ ẹni yẹn náà wàá dá wa lóhùn padà pé wa alaykumus salam wa rahmatulahi wa barakatu. ẹ dákun tẹ́ni ẹ bá wà lórí dùbúlẹ̀ àìsàn ṣé kò bá mu tí ò bá jẹun sùn lálẹ́ àná ṣé kò bá mu tẹ́bi bá ń pa lọ́wọ́lọ́wọ́ ṣé kò bá mu tó bá wà nírìn àjò sádùn àìwò bá mu tí ò bá tí ì rọ́mọ bí ṣé kò bá mu kò sí ipò tó wà tí ò bá mu kíkí tó lágbára ni òun ni Islam mú wa fún wa kò sí kíkí míì máa tẹ́ ẹ tún lè fi wé lórí ilẹ̀ ayé mà kálá ọkọ jọ ọba tó ti ṣe wá ní mùsùlùmí má fi àdánwò má fi sọ̀rọ̀ wa o gbogbo ohun tí ó mú wa tá a fi máa wí ikú yìí tá a fi máa rèrò tá a fi máa ṣèṣekúṣe tá a fi wá lọ di kèfèrí níwájú olúwa wa dákun má jẹ́ á ṣe o àwọn tó ti ń ṣe náà à ń bẹ inú àánú rẹ̀ bá ní lé wọn kó ń bẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́ kó bá ní fi ìmọ̀nà tọ́ sí wọn kò jẹ́ káwọn náà mọ̀nà kán mọ̀ pé islam gangan náà ní ọ̀nà ìkẹ́ àtìgẹ́kọ́ ọmọ bá nàbí wa muhammad àti gbogbo àwọn sàbí rẹ̀ náà àti ẹnìkọ̀ọ̀kan wa náà ọ̀rọ̀ tí mò ń bá lọ èyí tí mò ń fèsì látànà ọ̀rọ̀ àwọn ọmọ ẹlẹ́bọ yìí náà ni mò ń bá lọ láti ìgbà tí Ramadan ti bẹ̀rẹ̀ èyí tí mo tún mú lánàá ni pé wọ́n ní kò sí ẹ̀sìn kankan pé àwa tá à ń gbààwẹ̀ tá à ń kírun tá à ń yọ tá à ń lọ hajj wọ́n là ń fìyà jẹra wa ni wọ́n ní àlọ́ ò rán anybody lẹ́sìn kankan káàkà máa rìn kiri náà ni ọ̀rọ̀ yẹn ni mò ń fèsì lánàá ẹ̀yin tó bá jẹ́ pé ẹ̀ṣẹ̀ ń gbọ́ dáwà sàlàfíyà ẹ̀ nígbà àkọ́kọ́ ni àbí ẹ miss Tana àbáwọn míì ẹ chaàtì nọ́mbà tí mo fẹ́ pè fún yín lórí whatsapp ni o pèsè kọ́ọ̀lù ẹ sèfù nọ́mbà yẹn sórí fóònù yín ẹ chaàtì ẹ lórí whatsapp tẹ bá ti chaàtì ẹ lórí whatsapp ẹni kan sẹ́ndì àwọn links ibi tí àwọn program yìí wà sí wọ́n sẹ́ndì ẹ̀ sí inshallah taala tẹ́yìn náà bá ti wọnú àwọn links yẹn ẹ já síbi táwọn wí nìyẹn ẹ̀yin ni ó máa gbọ́ wẹ́rẹ́wẹ́rẹ́ ẹ máa fi somi ara kọ́lọ̀ kójọ kó jẹ́ kó wúlò fẹ́ ní kọ̀ọ̀kan wa lápapọ̀ zero eight one one zero six three nine three six six náà káwa mọ bá ń tàn bá lọ ibi tí mo dé lánàá ni wípé ìbéèrè mẹ́ta kan bẹ ìbéèrè mẹ́tẹ̀ẹ̀ta yìí sàlátọ́tò asílà ni ìbéèrè mẹ́ta ni ó ń da làákàyè ọmọ èdè yẹn láàmú láti àtijọ́ wá títí dìsìn kò sí ẹni tó rí dáhùn tán bá fẹ́ dáhùn rẹ̀ báyìí ìsọkúsọ ni wọ́n sọ ẹ rí i pé nígbà tá a lọ gbé ọ̀rọ̀ àwọn kẹfìrí wa nu Quran wọn à mọ tá a wá ṣe láyé bíbà yìí wọn à mọ làlọ́ fi wá ń sọ̀rọ̀ wọn ní sọ́tù kínní ni sọ́tù Muhammad ẹ lọ ka aya twelve aya ẹlẹ́ẹ̀kejìlá àlọ́ ni wàlẹ́dínà káfàrú yàtàmàtàrúnà. وَيَأْكُلُونَ كَمَا تَأْكُلُ الْأَنْعَامُ وَالنَّارُ مَثْوًى لَهُمْ. Ntí Allah sọ ní sọ́tù Muhammad ayẹlẹ́ kejìlá ni. Allah ní ìrúgbà àwọn kẹfìrí. Allah ní àwọn tó jẹ́ kẹfìrí ń tiwọn. Ilé ayé táwọn wáyé yatamatta'un. Ìyìntàn gbàgbọ́ ni pé káwọn kan máa gbádùn. وَيَأْكُلُونَ káwọn máa jẹun kàmá ta'kulul an'am gẹ́gẹ́ báwọn ẹranko náà ṣe máa ń jẹun. Ẹ̀rì pé ẹranko náà ò lẹ́sìn tẹ́ranko bá ti jí láàárọ̀ tó nà tó napá síwájú báyìí nítòkù náà ni pé kó máa wá tí ó jẹ káàkiri kó máa lé abo kiri kó máa wá olè tí ó jà kiri ẹni tó gbé búrẹ́dì ẹ̀ kalẹ̀ ẹni tó gbé máńgò ẹ̀ kalẹ̀ ẹni tó ń gbóúnjẹ ẹ̀ kalẹ̀ títí bí ó ṣe máa rìn rábaraba rábaraba tálẹ́ ò fi lẹ́ tálẹ́ bá dẹ̀ tún lẹ́ kó fẹsẹ̀ walẹ̀ kó wá ibi tí ó sùn sí tójúmọ́ fi mọ́ tójúmọ́ bá ti mọ́ kó tún dìde àlọ́ òní àwọn kẹfìrí báwọn náà ṣe rò nìyẹn páwọn ń lògbèsè ayé wọn alọ́ ni walladhina kafaru àwọn tó jẹ́ kèfèrí yatamatta'un èròǹgbà wọn ni pé káwọn máa gbádùn wa ya'kuluna kama ta'kulul an'am káwọn sì máa jẹun ká máa mú gẹ́gẹ́ bí àwọn ẹranko náà sì máa ń jẹ tó sì máa ń mu ah, alọ́ lẹ́ni tó bá ń gbèrú gbèsè ayé báyẹn wannaru mathwal lahum alọ́ ni iná iná òun dúró de lálùkìyàmà ibẹ̀ ni ó dé sí lálùkìyàmà irú ẹ̀ náà làwọn ọmọ léńjẹ yìí ń sọ wípé káwọn máa jẹun káwọn máa mu káwọn máa yìnbọn dí ká máa fẹ́yàwó òun ni àwọn wà fún pé kò sí nǹkan kan tán ní ká wá ṣe láyé ẹn kò sí nǹkan tó fà á wọn à lè mọ èsì rẹ̀ mo ní mo sọ pé ìbéèrè mẹ́tẹ̀ẹ̀ta yẹn ẹni tó bá ní ìmọ̀nà tó mú ìmọ̀nà rẹ̀ nínú Quran àti hadith onìkan ló lè dáhùn bí suhula easily tí ò ti wà lákàkà ìbéèrè àkọ́kọ́ mo ti dáhùn ẹ̀ lánàá o ẹni tí ò bá gbọ́ kó padà síbẹ̀ min aina ji'na yàní kí ni masdaru wa kí ni sọ́ọ̀sì àwọn ọmọ èdè ti wá ká tó wà báyìí kò sí ẹni tó lè dáhùn torí pé kọ̀ọ̀kan ni àlọ́wù tó dá ọmọ èdè ló lè sọ bí tá a wà tẹ́lẹ̀ ká tó débi dẹ̀ ti kà àyà mẹ́ta àbí mẹ́rin ni mo kà tí mo fi sọ bí tí ọmọ èdè wà tẹ́lẹ̀ ṣáájú torí pé gbogbo ẹ̀ làlọ́ ti sọ nínú Quran ìyẹn ló fà táwọn ọmọ yìí fi ń tẹsẹ̀ bọ́sẹ̀ inú Quran tí wọ́n ti rí ìmọ̀nà wọ́n ti kọ̀ndẹ́mù ẹ̀ wọ́n ní kì í ṣe ìwé àlọ́ wọ́n ní ìwé burúkú ni wọ́n ní àwa mùsùlùmí wọ́n lẹ́ni tó bá ń ṣe Islam olórí kìíní kan ni e, ọ̀rọ̀ burúkú téèyàn gbọ́dọ̀ máa sọ òun làwọn ọmọ yìí sọ nǹkan tó fa pírọ́bẹ́mù fún wọn nìyẹn ẹ̀yin náà mo wá gbéṣẹ́ fáwọn ọmọ yìí ẹ̀yin náà bá ń bi wọn léèrè ẹ ní kí wọ́n sọ ibi tọ́mọ èdè èèyàn ti wá ká tó wá sílé ayé ìbò la wà tẹ́lẹ̀ ẹ ní kí wọ́n sọ tí wọ́n bá wá sọ ọ ìdáhùn yẹn kàn mú ẹ̀rí ẹ̀ wá <laughs> mo fẹ́ rí ibi tí wọ́n ti rẹ́ẹ̀rí ẹ̀ mú wa ẹ mo gbéṣẹ́ fún wọn ni o ẹ wọn o ẹ̀yin náà gbéṣẹ́ fún wọn ẹni mo ní mo gbéṣẹ́ fún wọn ni ká bá ń fèsì rẹ̀ kí n gbọ́ mo fẹ́ mà ibo lọmọ èdè èèyàn ti wá ìbéèrè kejì lèmọ́ ẹ̀dá jì náà yàní má gọ̀ọ́yà tó nà fi dúnìá lèmọ́ọ̀dà jí iná kí la wá ṣe gbogbo nǹkan ló ní purpose kò sí nǹkan ẹni tí ò bá ní làákàyè nìkan òun ni ò ní ìdí tó fi ń ṣe nǹkan that is why tó fi jẹ́ pé gbogbo ẹni tó bá ti ń ṣe nǹkan ní mọ́mẹ́ǹtì kan tí kò ní ìdí pàtàkì tó fi ń ṣe ṣẹ̀ríà ò ní la ẹ̀sìn bọ́ lọ́rùn ní táìmù gbà yẹn ẹ rí i pé hadith ń bẹ tánàbí sọ pé rufi alqalam an thalath Allah ní òun ò ní kọ nǹkan kan lẹ̀ fún àwọn mẹ́ta kan àwọn ìrìn èèyàn mẹ́ta kan ń bẹ òun ò ní kọ anything lẹ̀ fún wọn ní táìmù gbà yẹn ànábì ànábì dẹ́ mention àwọn mẹ́tẹ̀ẹ̀ta ànábì ní ẹni alákọ̀ọ́kọ́ òun náà ni anaim ẹni tó bá ti sùn ẹni tó wà lójú oorun hatta yastayqi títí tí ó fi jí Allah ò ní kọ anything lẹ̀ fún kí ló fà torí pé táìmù gbà tó sùn yẹn kò sí làkàyè kankan lórí ẹ̀ mọ́ lẹ́yìn fi rí ẹni tó bá sùn gbà míì tẹ́ bá ń bá sọ̀rọ̀ ó lè máa dá yín lóhùn tó bá dàárọ̀ ọjọ́ kejì yóò sì máa sọ fún yín pé òun ò dá yín lóhùn àwọn dá mi lóhùn náà nígbà tí mo fi bí ọ tó ní ni mo ní bolo wà ó ní kí n lọ wọ abẹ́ ní rárá o òun ò tiẹ̀ mọ̀ pé òun sọ bẹ́ẹ̀ òun tóun ti sùn lọ bẹ́ẹ̀ sì rẹ̀ ń sọ̀rọ̀ bọ́ọ̀lá ìkítá ìgbà tó ń sọ̀rọ̀ yẹn ojú oorun ló wà kò mọ nǹkan kan tí ń sọ òun ọ̀rọ̀ kàn jáde lẹ́nu ẹ̀ ni ẹ rí i pé ẹ máa jí ẹlòmíì igbe jí o ó lè máa sọ àwọn ọ̀rọ̀ kan lẹ́nu ẹlòmíì gan lè máa sọ̀rọ̀ lójú oorun tóorun yẹn ti kala aga tí ó máa sọ̀rọ̀ lójú oorun ẹ lè jí ẹlòmíì inú àwọn tó máa ń sùn gidi yẹn tẹ́kítẹ́ bá ní ọ̀yà lọ tọ̀ ń tọ́lẹ̀tì báyìí ó lè dé tọ́lẹ̀tì kó máa kírun bí Allahu sẹ̀mí liman ti oorun kò ní nǹkan tó ń ṣe ń tàǹgbà yẹn kò ní purpose. àníbi ni ẹlẹ́ẹ̀kejì alimẹjinun hata yafiqa ẹni tó bá ti ní mẹ́ńtà tó bá ti ya wèrè títí tára rẹ̀ ó fi yá àlọ́ òní kan kankan lẹ̀ fún àwọn ní máa ń ṣe nǹkan tí ò ní nídìí wèrè tẹ́ẹ́tẹ́ rí tó ń lọ lójú títì yẹn ó kàn ń lọ ni kò níbi tí ń lọ ó sà ń lọ náà ni ó lè jókòó sójú títì ó lè jókòó sẹ́gbẹ̀ẹ́ ibì kan kò mọ̀ pé òun jókòó síbẹ̀ òun kàn ń ṣe tiẹ̀ lọ ni kò mọ̀ anything ẹni ẹlẹ́ẹ̀kẹta òun náà ni àsọ̀bí àwọn ọmọ kéékèèké hátà yàtàlì títí tí ó fi bàlágà tóun náà ó fi máa ti ń ṣe tẹ bá wo àwọn ọmọ kéékèèké náà ẹ rí i pé àwọn náà máa ń ṣe nǹkan tí ò ní purpose ń gbà mí tẹ bá gba nylon biscuit nylon ordinary nylon ni o kò sí biscuit inú ẹ tẹ bá gbà lọ́wọ́ ọmọ kékeré wàláì ó lè sunkún látàárọ̀ dálẹ́ tóbi rẹ̀ ò bá bẹ̀ tí ó sì máa sunkún láìlọ́n bisikíìtì tí ò wúlò fà <laughs> wàláì torí pé kò nílàákàyè kò mọ tí ń ṣe kò mọ tí ń ṣe ọmọ kékeré lè kó yẹ̀pẹ̀ jọ yẹ̀pẹ̀ kó dẹ̀ tọ̀ sí kó dẹ̀ máa pe àwọn ọmọ kékeré rẹ̀ yòókù pé ẹ máa bọ̀ ẹ wá gbà màlà wọ́n mo fẹ́ kọ́ àmàlà fún ẹ wá gbà yẹ̀pẹ̀ fa òun ló ń pè lámàlà wọn àwọn náà ò mọ nǹkan tí wọ́n ń ṣe kí ni mo bá débẹ̀ ni wípé ìbéèrè kejì lèmọ́ọ̀dà jìnnà kí la wá ṣe láyé kí ló dé tá a fi wálé ayé gan ó gbọ́dọ̀ nídìí àwọn kẹfìrí nǹkan sọ ni mo ti sọ yẹn nínú sọ́tù Muhammad ayé ẹlẹ́ẹ̀kejìlá táwọn ni walladhina kafaru ya'kuluna yatamatta'una wa ya'kuluna kama ta'kulu al-an'am wan-naru mathwan lahum ìyìn tí kẹfìrí rò ní pé òun kàn wá sáyé bí báyìí òun wá jẹ òun mu òun wá torí pé wọn mà àyàfi kán bójú wo ìmọ̀nà tó wà ní Quran kán wo nǹkan tí olúwa ẹlẹ́dàá wọn kán wo nǹkan tó sọ ní tó gbé wá sílé ayé ìbéèrè kejì nìyẹn o mò ń bọ̀ wá fèsì rẹ o ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta ìlà àyìnà masir àbí ká sọ pé ìlà àyìnà nasir ibo là ń lọ taba kú láyé gbogbo wa sàtìgbà pa kú àbí taba wa kú yẹn tá a kú tá a sin ẹni yẹn sínú sàárè ibo là ń lọ kò kèfèrí ò lè dáhùn ẹ̀ láyé bóun ló ṣe fẹ́ dáhùn rẹ̀ ẹ inú ìwé tán ti fẹ́ dáhùn rẹ̀ tó jẹ́ ìwé ìmọ̀nà wọ́n ti kọ̀ndẹ́mù ẹ̀ kò sí fọpọlọ dáhùn tó bá fọpọlọ dáhùn yóò wù ikú yìí ni ìyẹn ló fà táwọn ọmọ eléńjẹ eléńjẹ náà fi sọ pé tá a bá ti kú tán wọn ní kò sáàjì ń dé kò síbi tán ti fẹ́ rí ìdáhùn yẹn ló fà á kò sí fọpọlọ gbé àyàfi kan sọ báyẹn náà bí àrà Quran dẹ̀ sọ bí tá à ń lọ ó sọ bí tá a ti wá ó sọ ń tá a wá ṣe ó sọ ohun tí ó ṣẹlẹ̀ lẹ́yìn ikú ó sọ ibi tá à ń lọ kódà lẹ́yìn ìgbà tó sọ tá à ń lọ tán ó tún wá sọ tí ó ṣẹlẹ̀ lẹ́yìn ikú. so ló fi jẹ́ pé Quran ìwé ńlá ni ìwé ìmọ̀ ni kò jẹ́ ìmọ̀ látọdún tó ti wà ẹ́ dì sìn kìí ṣe ìmọ̀ ní Quran ìwé kan ẹ ti rí ìwé kan rí láti ọdún yìí kó dẹ̀ wà láti gbà náà dì sìn kẹ́sì máa rí kàdí sìn tí ò sẹ́ni kankan tó kọ second edition third edition fourth edition fifth edition di sin ẹ ẹ mọ̀ pé èèmọ̀ nìwé yẹn ìwé wo náà bí dáa ráìtà wo ló fẹ́ kọrú ìwé báyẹn ọ̀tọ̀ wo ló fẹ́ ṣerú ìwé báyẹn tí ìwé yẹn máa wà látijọ́ yìí táwọn yẹn á sì máa kà á dì sin gbogbo ilé ayé ló tún wá ń kà á gbogbo ilé ayé tí ò sí ilé ayé tí ò sí ìlú kan láyé kò sí kọ́ńtírì kan láyé tí kò sí kóra ń bẹ tí wọ́n máa kà á àdẹ̀rí second edition àrí third edition àrí fourth edition àrí fifth edition àrí sixth àrí kankan ìwé ẹyọ kan ó dẹ̀ wà láti jẹ kò dẹ̀ súyàn láti kà ẹ mú ìwé náà jáde èèmọ̀ ni koran wà láì ń tọ́ka sí pé hmm, ìwé eléyìí ìwé tó wá lọ́tọ̀dọ̀ Allah ni kì í ṣe ìwé tí ẹ̀dá èèyàn kọ kò sí ìwé tí ọmọ èdè yẹn lè kọ yóò ti sú yín gbogbo àwọn story book tẹ́ ẹ máa ń kà gbogbo àwọn ìwé oríṣìí tẹnika máa ń kọ ṣé ẹ lè máa kà látìgbà tẹ́ ti rà á dìsìn kò ti ní sún yín yóò ti sún yín náà eré tẹ́ ń wò lórí tẹlifíṣà bí wọlé ti ń wò àwọn eré dúdú ajá dúdú ajá pupa tẹ́ máa ń wò ṣé ẹ tún lè wò tún wò lẹ́lẹ́kejì tẹ́ ti wò lákọ̀ọ́kọ́ tẹ́ ti wò láti bẹ̀rẹ̀ parí kẹ́nìkan bá tún wá fi késẹ́ẹ̀tì yẹn sí fún yín gbogbo yín kọ́lẹ́ pariwo ní pínpín ní àti wò ó gbé kó bẹ́ẹ̀ torí pé ó ti sún yín wò tẹ́lẹ̀ náà kí ló tún fẹ́ fi sí fún wa fún ẹni tí ò tí wò tẹ́lẹ̀ ni ó máa jọ lójú torí pé èèyàn ló ṣe é gbogbo ní téèyàn bá ti ṣe yóò súnyàn ní téèyàn bá ti ṣe nǹkan yẹn èyí mọ ní koran wàláì ẹ ẹ mọye èèyàn tí ń ka koran ní àgbáyé dísìn àbíjọ́ ilẹ̀ yín ka koran kó sun yín rí ó lè rẹ̀ yín o pé ah, ó ti sú mi pé mo ti ń kà látàárọ̀ ó ti rẹ̀ mí ọ̀tọ̀ ni tí sọ kọ́ yẹn o bọ̀ kọ́ jẹ́ pé gbígbọ́ rẹ̀ àbí kíkà rẹ̀ gangan ní sun yín kò ṣẹlẹ̀ rí láyé èèmọ̀ ní àfa tó bá yà rẹ̀ yín ó rẹ̀ yín pé ah, ó ti sú mi ah yẹ ìsinmi tó bá dọ̀la yẹn máa kà á lọ tẹ́ pé èèyàn gẹ́gẹ́ ló rẹ̀ bọ̀kọ́ yẹ pé n tẹ́ ń kà ń bẹ̀ tàbí n tẹ́ ń gbọ́ ń bẹ̀ ewu àfẹ́ gbọ́ mọ́jáde wọ́n ní sọ́ọ̀tù fàtí àtàǹkà lójoojúmọ́ ta ló súrí ẹ mo yìí gbà tá à ń gbọ́ sọ́ọ̀tù fàtí àlẹ́nu mọ́ àgbọ̀lẹ́mẹ́rin níbi ìrun zul ìrun asfi ẹ̀mẹ́rin ni à ń ka fatia ń bẹ irun magrib àkàlẹ mẹ́ta irun ìṣá ẹ mẹ́rin irun àṣùbà ẹ méjì ìjọ ò ní ẹ̀yin tẹ́ ẹ wà lẹ́yìn tí suratul fatia ẹ wá sun yìí rí fatia tá a ti ń gbọ́ láti jẹ́ òtí ẹ̀ ti sún mi jàre ìjọ ò ló ṣẹlẹ̀ rí kò ṣẹlẹ̀ rí ni kò dẹ̀ ní ṣẹlẹ̀ dálìkẹ́ wọn ò fi tó kò sí ìjọ ò lẹ̀ ń gbọ́ kùnrán rí bóyá wọ́n plẹ̀ nínú késẹ́ẹ̀tì ni àbẹ́ ń kọjá lọ níbi kan náà ń ka kùnrán ni tó wá ti gbọ́ gbọ́ eléyìí kìtàbùn sàmàwíyún rọ̀bàní yìí bí tẹ́tí gẹ́ẹ̀tì ni pé ah, ìwé eléyìí ìwé tó wá látọ̀dọ̀ àlọ́wù ni kìí ṣe ìwé tí ẹ̀dá adarí ọ̀run kan kọ ẹ mú ìwé náà jáde kò sírú ẹ̀ mọ́ lórí ilẹ̀ ayé ìwé yẹn làwọn ọmọ ilé ń tọwọ́ bọ̀ tó ń wíwèé kúwèé tó ń sẹnu yàmàyàmà àánú wọn ń ṣe mí wàláì ibẹ̀ ni mọ̀nà wá wà ibo lọmọ èdè èèyàn ń lọ kò sẹ́ni tó lè fèsì rẹ̀ mo ti fèsì ta kọ́kọ́ ìbéèrè àkọ́kọ́ mo ti fèsì ẹ̀ lánàá ẹ lọ gbọ́ ìbéèrè kejì ni pé limada jìnnà kí la wá ṣe nílé ayé bíbá ẹ padà sínú sọ́tù dariyat sọ́tù dariyat aya fifty six kí la lọ sọ Allah ni wa ma khalaqtul jinna ins illa liya'budun ó ti tán ó ti parí Allah ni mi ìdọ́mọ èdè èèyàn mi ìdáhùn àlìjọ̀nù mi ìdáhùn ọmọ àìdé èèyàn fún nǹkan kan o ilá lìyá àbùdó ní tí mo dá wọn fún purposely tí mo dá wọn fún mo dá wọn fún purposely pé kí wọ́n máa sìn mí kí wọ́n máa jọ́sìn fún mi kí náà pè ní ìjọ́sìn òun náà ni gbogbo tó lé ẹlẹ́dàá wa bá ti ní ká máa ṣe gbogbo tó bá ti ní ká máa ṣe ká máa débẹ̀ gbogbo tó bá ti ní ká máa ṣe ká máa ṣe táwọn pè ní ìjọ́sìn náà nìyẹn kò sí nǹkan tí ń jẹ́ bẹ́ẹ̀ jù báyìí lọ gbogbo tó bá ti pa wá láṣẹ pé ká ṣe ká máa ṣe ní tó bá ti pèlè ìwọ̀ fún wa ká má débẹ̀ ká má débẹ̀ tó bá ti ń ṣe ò ti ń jọ́sìn fún olúwa ẹlẹ́dàá rẹ̀ ṣe ti rí ìdí báyẹn o tá lọ fi dá wa ìyẹn làwọn ọmọ yẹn yóò mà kò lè yé wọn kò kò síbi tá ti fẹ́ rí ìdáhùn yẹn ìdí tá lọ fi dá wa nìyẹn ó dá wa ká wá sí ìjọsìn mọ̀nà fi ìjọsìn yẹn àfọwọ́ ìdù ẹ̀ àǹfààní rẹ̀ tọ́jú ìlà ilé ìnà àǹfààní rẹ̀ náà ta ni ó ní yóò padà sọ́dọ̀ wa torí pé kí ló fà á ìbẹ́ yìí náà máa ń sọ gbólóhùn kan ẹni no no pain no gain àlìjẹ́nà ń bẹ iná ń bẹ tálà ò da nǹkan kan lèyìn ó ṣe tí ó fi wà àlìjẹ́nà àwọn nǹkan kan lèyìn ó ṣe tí ó fi wọná kò sọ́fẹ̀ẹ́ ẹnu méjèèjì ìní mo fi sọ lánàá tẹ́ bá lọ gbọ́n tí mo sọ lánàá pé ọmọ àlìjẹ́nà á ṣe wàhálà táàfin àlìjẹ́nà wọ̀ ọmọ náà náà àwọn náà ó ṣe wàhálà táwọn náà ó fi rí náwọ kẹ́yìn tó lọ mu ọtí ẹ mọ itan tọtí nìsín kó tó mú kó tó yó kó tó máa ṣe tági tági tági tági bọ̀ kó tó dénú ilé kó tó bì bì bì bì kó tó sùn kíyàwó rẹ̀ tó bá fọṣọ tí ó bì sí ṣé wàhálà kankan ló ṣe yẹn ni òun náà ṣe wàhálà kó tó lọ jalè kán tó mu kán tó lù kán fún ní general beating kán tó lọ ran sẹ́wọ̀n kó tó dé látẹ̀wọ̀n tó bá tún lọ jà mí kan tó mu wàhálà kan lòun náà ń ṣe yẹn kó tó ṣe zìnà tá lọ ní kó mọ̀ ṣe ẹ mọ iye owó náà tí ó ná fóbìnrin ni kó tó gbé lọ hòtẹ́ẹ̀lì kó tó gbé lọ ibi tí ó gbé lọ ọpọlọ tí ó lò gbogbo ẹ̀ mọ́ra wọn ẹ wàhálà lòun náà ó ṣe wàhálà ni ó ṣe òun náà ó ṣe wàhálà kò sí ẹni tó fẹ́ wọ náà tí ò ní ṣe wàhálà the same ti Ramadan là ń gbà ká tó ṣe dáadáa sáwọn òbí wa ká tó ṣe dáadáa sádàdúgbò ká tó jìnà sí zìnà ká tó jìnà sí mímọtí gbogbo àwọn kan iná wàhálà lòun náà gbogbo wa lájọ ṣe wàhálà ṣùgbọ́n ẹnìkan ṣe wàhálà àti ẹ̀fún náà ẹnìkan ṣe ti wàhálà àti ẹ̀fún ọmọ àlìjánà ni kálọ̀ kó ṣe wàhálà ọmọ àlìjánà. èsì kejì nìyẹn ní ṣókí nípa pé kí ló dé kí la wá ṣe lèmọ́ọ̀dà jìnnà kí òun náà làlọ́ ti sọnù sọ́ọ̀tù dàríyá tiẹ̀ làwọn ọmọ yóò fi lè dáhùn rẹ̀ tó fi ní ẹ ọlọ́run láìsàn kan wá lọ́rùn ká máa jẹun ká máa múni ká máa yànbọn ìdí ẹ mọ́ bùn wọn kò síbi tí wọ́n ti rí sí rẹ̀. ìbéèrè kẹta ìlà àyìnà ìmọ̀síìr tàbá kúta ẹni tó dàgbà ní wa ni ẹni tí ó dàgbà ni ẹni tó ṣàìsàn ni ẹni tí ó ṣàìsàn ni ẹni tó kọ̀ pa ni ẹni tó kó sómi ni ẹni tí iná gbé ni àṣà kù ẹni tó ń jẹun lọ́wọ́ tọ́ta pa lórí ni ẹni tó ṣàìsàn ṣàìsàn ṣàìsàn ṣàìsàn ṣàìsàn kó tó kú ni ẹni tí ò tiẹ̀ ṣàìsàn rárá tá a rí lálẹ́ àná tó kú ni tá a bá kú ìlà ayna al-masir ayna yasiru al-insan ba'da amat ibùdó ọmọ èdè yẹn ń lọ tá a bá kú ẹbí àwọn ọmọ ìwọn àtọ bẹ́ẹ̀ àìlè dáhùn rẹ̀ náà fi sọ pé kò sájínde lẹ́yìn ikú torí pé ìdáhùn yẹn ó ṣòro láti dáhùn kò síbi tá a ti fẹ́ mọ̀ ó ń dààmú ọpọlọ ọmọ èdè yẹn láti àtijọ́ wá ni ìbéèrè mẹ́tẹ̀ẹ̀ta tí mo kùránì ti dáhùn gbogbo ẹ̀ kalẹ̀ ibo lọmọ èdè èèyàn ń lọ Allah subhanahu wa ta'ala nínú àyà kùrán Allah ni ya ayyuhal insan gbogbo ẹ̀yin ọmọ èdè èèyàn innaka kadihun ila rabbika kadihan famulaqi Allah ni mo pe ẹ̀yin ọmọ èdè èèyàn o innaka kadihun ila rabbika kadihan famulaqi tẹ́ ẹ bá ti ṣe wàhálà láyé tẹ́ ẹ ṣe ogun kẹ́tẹ́ fẹ́ ṣe láyé Allah ni lẹ́yìn ìgbà náà tẹ́ ẹ bá ti kú tán fámúlákìí ẹ wàá pàdé òun àlọ́ ẹ wàá pàdé òun ó túmọ̀ sí pé ọmọ èdè yẹn tá a bá kú tán ibo là ń lọ à ń lọ sọ́dọ̀ olúwa wa láti lọ ṣe ìṣirò ṣe gbogbo sẹ́ni ká kú àwọn ọmọ yẹn ní òsì ìṣirò ṣẹ́ àní wọ́n ní òsì àlìjánà wọ́n ní òsì iná ẹ̀ mọ́ bùn wa kò síbi tán ti fẹ́ rí ìdáhùn rẹ̀ ọpọlọ wọn ò lè gbé kò dẹ̀ sí ìwé ìmọ̀nà kankan tán ti fẹ́ rí dáhùn ìyẹn ló fà á tí wọ́n sọ náà ẹ̀ lè expect ìdáhùn jù báwọn náà lọ lẹ́nu wọn torí pé ọpọlọ ò lè gbé pé ah, ẹ tó ti kú tá a pè tí ò dáhùn mọ́ ẹ̀mí ti bọ́ lára rẹ̀ ibo ló wá fẹ́ lọ ẹni tá a gbé sínú sàárè tó ti jẹrà tó ti ju tó ti kegun làákàyè ò lè gbé làákàyè ò lè gbé àyà mi àlọ́ òní wà inna wà anna ila rabbikal muntaha aláàánú dájúdájú ẹ̀yin ọmọ èdè èèyàn ila rabbikal muntaha ọ̀dọ̀ olúwa rẹ ló padà fàbọ̀ sí o ọ̀dọ̀ olúwa rẹ ló padà fàbọ̀ sí ìyẹn ni pé tá a bá ti kú tán à ń lọ sọ́dọ̀ olúwa wa láti lọ ṣe ìṣirò iṣẹ́ gbogbo tá a gbáyé ṣe ní kọ̀rọ̀ àti ní gbangba ìwọ tó ń ba tèèyàn jẹ́ ìwọ tó kírun Ramadan tó gbà ní sísọ pé wò gbà ń tiẹ̀ láìsí nǹkan tó mú ọ fa ìyìn lè gbajáre ìyìn lè fi pípa náà mi ìyìn lè fi àjẹra mi kò sí problem ìwọ tó sọ pé ààwẹ̀ èèyàn ò lè gbà kéèyàn máa fira jẹ ìwọ tó ń gbé tó ń gbé fídíò ẹ̀ káàkiri gbogbo yín náà ti rí fídíò yẹn tó ń ṣe ẹyin gba ìfìyàjẹrẹ ẹni ní ìwọ ló lọ polúwa ẹ pàdé wàá sọ̀rọ̀ yẹn fún Allah tó bá dàlù kíámà wàá sọ fún. nínú àyà mi Allah ní inna ila rabbika rujia dájúdájú ọ̀dọ̀ olúwa yín ọ̀dọ̀ olúwa rẹ arrujia òní yín ó padà sí òní yín ó padà sí tá a bá ti kú tán ànábì sọ bí ẹ̀mí ó ṣe bọ́ lára tẹ́mi bá bọ́ lára tán ànábì sọ ibi tí ẹ̀mí yẹn ń lọ títí ibi tí ó wà òun náà ń pè ní barzakh barzakh yẹn agbada agbede ayé kan náà lòun náà ó kàn yàtọ̀ sáyé eléyìí ni aláwọ̀ nìkan ló mọ bó ṣe rí ibẹ̀ ni gbogbo ẹ̀mí tó ti kú máa ń wà agbede méjì ayé àtọ̀run níbẹ̀ wà aláwọ̀ ló mọ bó ṣe rí o ibẹ̀ ni gbogbo ẹ̀mí máa wà títí tìlẹ̀ ayé òfin wá sópin lẹ́yìn ìgbà yẹn gbogbo ẹ̀ wà nù kóra o ọjọ́ tí ń lọ ló jẹ́ kí n máa yára báyẹn o lẹ́yìn ìgbà yẹn àlọ́ wa gbé wa dìde ẹnìkan kò ṣe ìṣirò láàrin ká díjú ká yajú àlọ́ ti parí gbogbo ìṣirò tán àlọ́ ni wàhùwà asọ́rọ̀ lẹ́hàásìbìn èmi olúwa yín ni mo yára jù ní gbogbo tí máa ń ṣe ìṣirò alóni lè yẹjìsí alẹ́dínà asáhu bímọ amílù wà yẹjìsí alẹ́dínà asanu bilhusna nínú sọ́tù najim aya thirty one alóni níjọ́ náà lọ́hùn gbogbo àwọn tán sábúrú gbà tán wà láyé màá san wọ́n lẹ́san gbogbo àwọn tó ṣe dáadáa màá san wọ́n lẹ́san dáadáa nínú sọ́tù najim aya thirty one tálà kójọ ilé ayé wa jẹ́ ó dáa o inú sàárè wa jẹ́ ó dáa o alikiyama wa náà jẹ́ ó dáa o ṣé wàá lọ́mọ àlìjẹ́ náà o mọ̀jà tọ́nà wò rárá mọ̀jẹ̀jà máa ti ń jẹ́ iná fi wá sínú ọgbà àlìjọ́nà firdaus ibẹ̀ ni kò fi wá sí o à ń bẹ̀ Allah níjọba ní ṣe bẹ́ẹ̀ subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilaik salamu alaykum wa rahmatulahi wa barakatuh. Allahumma salli ala Muhammad. gbogbo mùsùlùmí òdodo lọkùnrin lóbìnrin níbi táyé dé dúró táwọn kan máa lọ́nà ẹ̀sìn àṣìlá ó léwu ẹ̀kọ́ lé ẹ̀kọ́ ìwé ẹ̀kọ́ kéwútì tọ́ni lọ́nà tá a fi lówó lọ́ tá a fi sẹ̀sìn wo àlùjáná onídẹ̀ra gbólóhùn yìí ní ilé Daru Salafia for Arabic and Islamic Studies Ìbàdàn Nàìjíríà fìrìnà wa létí pé ìgbaniwọlé sáìtù ẹ̀kọ́ tuntun ó tún lọ lọ́wọ́lọ́wọ́ o kí gbogbo òbí àtàlágbàtọ́ pakitimẹ́lẹ̀ ìfọ̀kànbalẹ̀ ńlá ni ó jẹ́ fún òbí tó bá fọmọ sí Daru Salafia for Arabic and Islamic Studies Ìbàdàn àkọ́kọ́ ọmọ òní yapanda akẹgbẹ́ ó dèwọ̀ ìdùnnú alẹ́ yóò sì jẹ́ tòbí preliminary classes ìtìdáyà ìdádíyà sànáwíyà monday sí friday ńlẹ̀kọ́ gbígbà fún full time aago mẹ́jọ àárọ̀ sago kan àbọ̀sán saturday àti sunday ní fáwọn tó fẹ́ ṣe part time saturday àti sunday náà ni tàbí ul quran quran memorization class only aago mẹ́ta sí aago mẹ́fà àbọ̀rọ̀lẹ́ tàgbàtọ̀dọ̀ tọkùnrin tóbìnrin ló wà fún níbẹ̀ o number seventeen ògúndàrí lọ́ọ̀yẹ̀ road five mọ́sálà yànnà bíkẹ́ street muslim ìbàdàn lábẹ́ àkóso olùdásílẹ̀ ustaz rasheed bun mustapha asalafi abubeji telephone zero eight zero eight five two three seven seven five seven seven whatsapp number zero eight one one zero six three nine three six six ǹdẹ́ lọ́gbẹ̀kọ́ mẹ́.